ò kì í ṣènìyàn ọlọ́run nìyí o ẹ ò kì í ṣènìyàn o nígbà táyé sọ pé tán ọlọ́run sọ pé ó kù nígbà táyé ló parí ẹ̀yin ọlọ́run sọ pé ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run nìyí o ẹ ò kì í ṣènìyàn o. You that you should lie oh a son of man that you should repent ọlọ́run nìyí o ẹ ò kì í ṣènìyàn o you are the God of everything no one like you you are the God of open doors no one can shut ọlọ́run nìyí o ẹ ò kí ń ṣe nìyàn o mo ní ẹ̀gà ẹ̀gà ẹ̀gà ẹ̀gà ẹ̀gà ẹ̀gà ẹ̀gà àjàyè lọ ẹ̀gà ẹ̀gà ẹ̀gà ẹ̀gà ẹ̀gà àjènìyàn lọ àrí ìró alábàbà mi fàkìyà fàkìyà mo ní pápá tí jó tọ̀hún tọ̀hún tọ̀hún tọ̀hún tọ̀hún ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí mi lẹ̀ jìgìjìgì arúgbó ọjọ́ àgbà ìgbà wọn ni ẹnì kankan ò bí ọ bẹ́ẹ̀ ìwọ ló bí gbogbo wa ọlọ́run nìyí o ẹ ò kì í ṣènìyàn o ẹ bàbá mi ọlọ́run nìyí ẹ kì í ṣènìyàn ẹ̀yin ní pápá tí ń jó tọ̀húntọ̀hún ẹ fúùfù lẹ̀lẹ̀ tí mi lẹ̀ jìgìjìgì kábíyèsí ẹ lọ́kùnrin kése ni a rí ìran àlá ẹni tí àti ẹ̀ lè rí ìdí ẹ̀ láéláyé ẹ̀ bàbá mi ńlá mo ní nígbà táyé sọ pé ó tán ẹ̀yin Ọlọ́run ẹ̀ sọ pé ó kù nígbà táyé ló parí ńkọ́ ẹ̀yin ní ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ah kábíyèsí mo gbé ọ̀gá ìwọ náà lọ lọ́rùn ìwọ náà la ó máa bọ̀ nítorí ìdí èyí náà la ṣe so mọ́ òpó rẹ la ṣe dì mọ́ ọ gbádígbádí mo sì wá gbà á ládùúrà fún wa níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí bójú ṣe ń mọ́ lọ lẹ́ni wípé ọlọ́run ò ní fi wá sílẹ̀ bó ti ń wò ó kéré mọ́ gbogbo ìdáwọ́lé wa pátápátá náà lọ́lọ́run máa bá wa pẹ̀lú ẹ̀ ló máa máa bá wa dáwọ́lé ó dẹ̀ máa máa yọrí sí rere lórúkọ jésù kristi ọba mi ọba òkè orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ ayọ̀lúwa ṣeun ńlá fún mi mo tún ń kí wa wípé a kó àmójúbà ètò ògo ìgbàlà lọ́jọ́ tèmi ẹ sì ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò ògo ìgbàlà àwọn olórin méjì tá à ń kọjú pé ká máa yin olúwa ká máa gbé olúwa ga ká máa ṣe lọ́ba ká tún máa kéde ìyìn rere rẹ̀ bíbélì sọ pé ká kéde ìyìn rere jésù fún gbogbo àgbálá ayé ni ó sì lóun ó wà pẹ̀lú wa títí dé òpin ayé ilé náà là ń ṣe lórí ètò Ògo Ìgbàlà a sì tún wọ́jú olúwa lé níbẹ̀ ni a ó sì tún rene bẹ́ẹ̀ sì mo gẹ́gẹ́ bí ṣe tèmi pábala mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n yà sí kí n tó fi àdágbà ètò tèmi rọ̀ síbì kan abala àkọ́kọ́ tí mo pè ní abala ọ̀rọ̀ ṣí tí níbi tá a ti máa ṣíra wa létí inú sóhun tó tọ́ pẹ̀lú sóhun tó yẹ bẹ́ẹ̀ ni abala kejì náà ni abala tí mo pè ní abala ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn ògbóǹtarìgì ẹ sì mọ bí àwọn ògbóǹtarìgì tèmi ti pọ̀ tó wọ́n lè jẹ́ akọrin ẹ̀mí wọ́n lè jẹ́ adẹ́rìnpòṣónú ti ẹ̀mí wọ́n lè jẹ́ lórí eré ìtàgé ti ẹ̀mí akéwì ti ẹ̀mí nǹkan tán ti gbogbo owó tó bá ṣáà ti ń ṣe nǹkan fún Ọlọ́run bẹ́ẹ̀ ó ti di ògbóǹtarìgì tèmi lórí ètò Ògo Ìgbàlà náà ni abala tó tẹ̀lé ni mo pè ní abala àwọn orin tó pèrègèdè á tún wọ àwọn orin ẹ̀mí lọ́sẹ̀ yìí tí wọ́n tún pèrègèdè àwọn orin tó ń ṣílẹ̀kùn àánú àwọn orin tó ń ṣí ojú ọlọ́run sílẹ̀ fún wa á tún yànnàná àwọn orin yìí wò lénìí abala tí mo sì máa fi parí ètò náà ni mo pè ní abala agbọ́gbọ́n pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run alàyè níbi tí wọ́n tún fi ọ̀rọ̀ ọlọ́run wọn ò fi bọ́ wa wọ́n fi ọgbọ́n ọlọ́run wọn ò fi yé wa ẹ yóò sì tún ṣe ọkàn wa lóore lénìí yóò ṣe ọkàn wa láǹfààní ẹ wọ́n bá mi wá nǹkan fìdílé ẹ kátíjọ wá ojú olúwa kájọ gbé olúwa ga kájọ yìn lógo lórí ètò Ògo Ìgbàlà nítorí pé ohun tó dára ni ká fi ọlọ́run síwájú gbogbo ohun tá a bá ń ṣe ní gbogbo ìgbà. Hmm. àkórí ọ̀rọ̀ sí tèmi tèní òun ni mo pè ní ìwà bẹ́ẹ̀ ni àwọn olóyìnbó ń pè ní character kí ni à ń pè ní ìwà ìwà jẹ́ ohun gangan tí a mọ̀ ọ́ sí ìwà ó jẹ́ ohun tó o jẹ́ nítorí kò ṣeé ṣe fún wa láti sọ pé ìwà mi rèé èmi rèé ìwà mi lórí bẹ́ẹ̀ yẹn kò ń ṣe mí gbogbo ohun tó bá ti jẹ́ bẹ́ẹ̀ náà ni ìwà ẹ jẹ́ mm. ṣé wá rí ohun kékeré tá à ń pè ní ìwà yìí ó ti gbé ẹlòmíì láti ibi kékeré báyìí lọ síbi gíga ó sì ti já ẹlòmíì bọ́ọ̀lẹ̀ látòkè gbàm ìwà ìwà ló já Lúsíférì bọ́ọ̀lẹ̀ lọ́jọ́ yẹn lọ́hùn-ún lóde ọ̀run ìtẹ̀ wá fìyẹn sẹ́gbẹ́ kan bóyá wọ́n tẹ̀ jẹ́ ìyá aláṣọ òun ta aṣọ wọ́n sì yá wájú ẹ̀ láàárọ̀ kùtùkùtù à màmá ẹ̀ ńlẹ́ o ẹ kú ọ̀rọ̀ ajé lè ní o ṣáájú ibùgbà jẹ́ o ẹjọ́ afẹ́raṣọ èèlò aṣọ eléyìí ó sì dáyé lé bó ti ń dáyé lé náà lòun ṣàìsí wọn lòun fojú kó wọn mọ́lẹ̀ látòkèdè sàlẹ̀ sáwọn eléyìí lówó lọ́wọ́ báyìí wọ́n sì ṣe ní à màmá ẹ̀ sì gbóyè báyìí oyè báyìí ló wà lọ́wọ́ wa o gbogbo nǹkan tẹ̀sí lè fi dá wọn lóhùn ni pé ẹ̀ẹ́dẹ̀ jí gbé ìbọn làwọn ẹgbẹ́ yín ń gbé tó fẹ́ jí ẹ jẹ́ jẹ́ jẹ́ kó ẹ kó rẹ̀ dáradára kúrò níwájú mi ó ṣàárọ̀ ẹ jẹ́ káwọn èèyàn gidi wá ń jọ̀wọ́ lọ àwọn èèyàn gidi fẹ́ tó wá kí ló le tó bẹ́ẹ̀ kí ni ìyá aláṣọ ń tà tó yọ pankẹ́rẹ́ dání ṣé wúrẹ́ ń jẹ léèsì ni wọ́n ah! sì ṣe ń yẹ́sẹ̀ padà náà ló tún mú gbálẹ̀ ló fi ń gbá ẹsẹ̀ wọn lọ sọ́hùn-ún bẹ́ẹ̀ dẹ̀ rèé irú ìyá yìí náà ni ó kí bíbélì mọ́lẹ̀ yóò kọrí sí ṣọ́ọ̀ṣì ìṣọ́ àárọ̀ ìṣọ́ ọ̀sán ìṣọ́ ọ̀rọ̀lẹ́ ìṣọ́ òru olúwa ọ̀tá ilé ọ̀kan tí ò jẹ́ ń tà ṣé wọ́n mọ́ṣẹ́ ṣé wọ́n mọ́ṣẹ́ bàbá dà fún mi. bẹ́ẹ̀ dẹ̀ rèé ìwà yín ni ọ̀tá ilé ọ̀kan tó dúró tì yín gbágbágbá ìwà yín òun ni ò jẹ́ ẹ tà ìwà yín òun ni ò jẹ́ ẹ bẹ́gbẹ́ pín òun ni ò jẹ́ ẹ̀bẹ́gbẹ́dọ́gba ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ni ò fìwà kún ẹwà lọ́dọ̀ ọkọ tó yẹ pé ìwà ó ti ṣe wọ́n bí wọn ò ṣe nífẹ̀ẹ́ wọ́n á sì lọ́ọ́ máa kú sí ṣọ́ọ̀ṣì náà ni ee bàbá ṣe lè fún mi ee ṣe gbogbo nǹkan náà kọ́ ni bàbá o Jésù àwa fúnra wa ó dára ká máa tún ìwà wa ṣe ní ọ̀pọ̀lọpọ̀ gbà ọ̀pọ̀lọpọ̀ ọmọọṣẹ́ ni ò fìwà kún iṣẹ́ tó ń ṣe nígbà tó ga iléeṣẹ́ bá ní ẹ̀dẹ́biṣẹ́ láago mẹ́jọ tí wọ́n ń bọ̀ láago mẹ́wàá tó ń fẹsẹ̀ súnlẹ̀ bọ̀ wọ́n sì ń wù ọ́ wọn sọ̀rọ̀ wọn bá ṣe promotion wa ní ẹ wọ́n èètì mi ni ìwà ẹ ló èètì ẹ kì í ṣọ̀gá iléeṣẹ́ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ láàrin ọ̀gá náà sọmọṣẹ́ ẹ jẹ́ ká fi ìwà ká fi tún gbogbo nǹkan tá à ń ṣe ṣe bíbélì sọ wípé àwọn èso ti ẹ̀mí wọ́n fi ara hàn ó ní inú ẹ̀mí ìfẹ́ wà lónìí Galatians five twenty two Galatia Galatia orí karùn-ún ẹsẹ̀ kejìlélógún títí dé ẹsẹ̀ kẹtàlélógún ó ní èso ti ẹ̀mí ni ìfẹ́ ayọ̀ àlàáfíà ìpamọ́ra ìwà pẹ̀lẹ́ ìwà tútù àwọn ìwà tó dára náà ni bíbélì tọ́ka sí fún wa pé ká máa wù táwọn náà bá dẹ̀ ní àwọn ìwà yìí lọ́wọ́ àwa gan á rí i pé gbogbo nǹkan tá à ń ṣe déédéé náà ló máa máa ṣe gbogbo iṣẹ́ wa máa lọ déédéé ẹgbẹ́ ẹni tó gbéraga àbí àwọn tó ní ìwà tí kò dáa lọ́wọ́ ń ṣe síwájú ìparun ni a ò ní parun o lórúkọ Jésù bọ́tẹ̀ yìí bó ṣe ń lọ yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mú ìwà wa ká mú déédé ká máa ṣe déédé nínú gbogbo nǹkan tá a bá ń ṣe pátápátá ẹ o kí Ọlọ́run gan kó lè fi ìbùkún kó fi sórí gbogbo nǹkan tá a bá ń ṣe ẹ bá a ṣe ń jáde lọ mo sì ń gbà á ládùúrà ni wípé nínú ọ̀sẹ̀ tuntun tá a mú yìí gbogbo ìdáwọ́lé wa yóò yọrí sí rere lágbára ọlọ́run ọba mi ọba òkè mi ní ìdí bẹ́ẹ̀ lọ́nà ọba lọ́rọ̀ sí tí lé ní gbogbo tá a ti sì mú ẹ̀jẹ̀ ká mú dání ká mú sọ́wọ́ sí ká má fi jẹun ètò Ògo Ìgbàlà ṣì ń tẹ̀síwájú bí mo ti ń sọ lọ ògbóǹtarìgì mi tá a jọ máa fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí ètò Ògo Ìgbàlà lè ní ẹ̀wọ̀n wà nú ẹ̀mí èèyàn ọlọ́run ni wọ́n nígbà tó bá tó àsìkò ẹ̀ rí ojú wọn wọ́n ti wà pẹ̀lú mi ṣùgbọ́n ẹ jẹ́ kí n dé òkè lọ́hùn-ún kí n lọ gbé Olúwa ga díẹ̀ sí i bí wọ́n fi padà dé èmi àti ògbóǹtarìgì mi àjọ a máa bá ètò bíbọ̀ ẹ kú kalẹ̀.